تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد ọpẹ́ ni fún سبحانه وتعالى. wa ta'ala ọba tí ó tún ṣe nínú àánú àti àjùlọ pẹ̀lú orí rẹ̀ tí mọ́n sí fáwọn tó bá wù nínú àwọn ẹrú ẹ̀ láti tún kékèmí àti yín ká tún di rọmọdọ́ọ̀nì ti ọdún eléyìí tí ń di ẹlẹ́ẹ̀kẹrìnlélógún nínú oṣù kẹsàn-án ọdún àwọn ẹlẹ́sìn islam ti ṣe oṣù ramadan eléyìí tí jíra nabi sallallahu alayhi wa alayhi wa sallam tó di ẹgbẹ̀rún kan ọdún ọgọ́rùn mẹ́rin àti ọdún mọ́kànlé ní ogójì abẹ ọlọ́run ọba náà bọ́lọ́run ṣe ń ṣe ìwọ tiẹ̀ lórí wa ọlọ́run jáwa ní ó lè mọ̀ pé ìwọ ọlọ́run ọba àlèkè ọlá fún gbogbo ẹ̀yin olùkún lọ fún ètò wa gbogbo yín pátápátá la kí ọlọ́run bá wa san yín ní ẹ̀san olóore ọlọ́run bá wa dúró tì yín bákan náà ti ń súnmọ́ bí ọdún méjì lọ ti ẹrú ọlọ́run kan tó ṣe kó gbogbo ọjọ́ júmọ́ à tí a bá ti ń bọ̀ wá sórí ètò báyìí àwọn ni wọ́n ń fi epo sínú nǹkan ọ̀gbìn wa ọlọ́run bá wa sin àwọn náà ní ẹ̀sùn olóore àti gbogbo àwa náà pátápátá kódà tó fi dórí ẹni tó mú múrí márùn tó fi sọwọ́ sí ètò yìí ọlọ́run bá wa dúpẹ́ fún yín lẹ́yìn wá àgbà náà tí a bá ti tún fọkàn tẹ̀lé wa lọ dẹ́kun mọ́ kí a gbàgbé ìṣòro tí a bá wọnú àwẹ̀ ní gbogbo àgbáńlá yìí tí í ṣe ọ̀rọ̀ coronavirus ẹkùn ìjẹ́ ká mọ bẹ́ẹ̀ lọ́hùn ní àwọn àkókò yìí ọlọ́run báyà balábẹ́ ta wà ní àwọn sáàsùn ti padà débẹ̀ kọlọ́run kọ́dàkùn kó là wá àwọn tí àdánwò náà ti dé bá ọlọ́run bá wa fún wọn lálàáfíà o àwa tí ò tí ì dé bá ọlọ́run dákun mọ́ jọra ìdọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ká mọ́ gbàgbé rẹ̀ kọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn eléyìí àkórí ọ̀rọ̀ wa eléyìí tí a mú wá fúnra wa lánàá òun náà ni àdúà tí a pè ní àdúà a wá bọ̀rọ̀ náà àǹfààní àbọ́lá tí ń bẹ́ẹ̀ bí ká mọ ṣàdúrà kọ́mọ̀jẹ̀pá mọ pariwo sókè gèè bígbà tó pin ayé dé àsìnímọ̀ ṣeun kéèyàn dákẹ́ pàmù bígbà tó ti pé èèyàn ò lè sọ̀rọ̀ so láàrin méjèèjì ibẹ̀ ni a wà lánàá pẹ̀lú àánú ọlọ́run ibẹ̀ náà lọ́lùbánisọ̀rọ̀ wa ni wọ́n ti bá wa tẹ̀síwájú lónìí fáǹfààní àwa tí a wá tó fẹ́ sìnkú lọ́wọ́ fún ètò wa ká mọ́ gbàgbé àkáǹtì nàmbà wa zero zero zero five one zero three one seven nine Jais Bank account Alihuda Islamic Development Foundation àwọn tí wọ́n níbò làwọn ti fẹ́ jọ ìwà náà ọ̀nà tí a gbà wọlé náà ni pé alihuda islamic development foundation tẹ́ bá ti débẹ̀ ẹ jọ ìwà so pẹ̀lú àánú ọlọ́run kí a sì mọ iṣẹ́ rẹ̀ fún àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí kọ́lọ́run kó ṣe nílọ́run fẹ́ nìkọ̀ọ̀kan wa bismillah. a'udhu billahi minash shaitani rrajim bismillahi rahmani subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn gbogbo àwọn ìtìsíwájú wa yìí tí ń jẹ́ ọ̀kan nínú ọ̀ràn ìjọsìn fún ọba adẹ́dà abẹ̀bẹ̀ kí ọlọ́run ọba kí ọ gbà sínú ìjọsìn kọ̀ọ̀kan wa kó sí olókùn fòrèrè fún wa láyé àti ní alkiyama bákan náà à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa onídídùn tí à ń gbé ẹ̀sìn lárugẹ kì í ti pé àwa torí pé pàápàá jùlọ ìlú gbòho tí à ń bẹ́ẹ̀ yìí ní àná náà àwọn tí wọ́n tẹ̀lé wa pẹ̀lú báyìí pé àwọn náà fẹ́ dá sí i àgbójú bẹ́ẹ̀ ọlọ́run wa ní kí ẹ tẹ́wọ́ gbà wá islam lẹ tẹ́wọ́ gbà kì í sàwà torí kì í ṣe ọ̀rọ̀ pé ìlú kan ní lágbájá islam ẹ̀sìn gbogbo olú ni ìlú gbòho ọlọ́mọdé ọba jẹ ìlú sakínà ọlọ́mọdé ọba jẹ gbogbo ẹ̀yin náà tẹ́ tún dá bírabíra lánàá sínú àkáǹtì wa gbogbo yín à ń sọ fún yín pé jazakumullahu khairan dórí àwọn tí wọ́n pàdé wa tí wọ́n dá wa dúró ńgbà tá à ń bọ̀ wá ọlọ́run kí ọmọ fi ẹ̀san yín kọ́mọ́ fi dùn yín gẹ́gẹ́ bí alukawani rẹ̀. naam àkórí ìbánisọ̀rọ̀ wa ta wà lórí ohun tí ń jẹ́ adu'a'u àdúà ṣíṣe torí pàjọ́ yé wa ohun tí ń jẹ́ adu'a'u nínú islam bákan náà pàtàkì rẹ̀ ṣùgbọ́n àwọn àtúnṣe sọ fún wa bákan náà pé ọ̀pọ̀lọpọ̀ ní ń jáde kúrò nínú islam látara kó ń ṣàdúà àdúà ó sì jẹ́ ọ̀kan pàtàkì nínú ìjọsìn àwọn ìbàdàtul qawliya àwọn ọjọ́ tá a máa fi ahun ṣe àbí gbólóhùn ṣe tàyẹ̀ sì dojú ẹ̀kọ́ nǹkan míì lẹ́yìn ọba adẹ́dàá àwa ní bùkátà sí ká mọ pàtàkì rẹ̀ torí pé nínú tó lápọnlé lọ́dọ̀ ọba adẹ́dàá náà ní ká mọ bẹ́ẹ̀ yorùbá náà lọ́dọ̀ wọn wọ́n sọ pé àdúà wọkọwọkọ ọlọ́lá ó sì dáa ju èpè tọ́tọ́ lọ ni pé báyìí ò kẹ́ni yóò dùn tó níbi èpè kò sẹ́ni tí ó fẹ́ kún ó sì pè fóun ìtumọ̀ kí bá dùn àti lápin lọ́dọ̀ ọba tó dá wa bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ àwọn èèyàn a sì nífẹ̀ẹ́ sí i dáadáa ṣùgbọ́n báwo la ṣe ní mọ ṣe ohun tó jẹ́ ẹsẹ̀ tá a mọ̀ pé ládùúà tó jẹ́ pé ìwọ láàmọ̀ pé lóúnjẹ láfi ní bùkátà sí pé ká gbàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa bá a ṣe ṣàdúà tá a fi ní mọ pé nǹkan míì tá a rò pé ọlọ́run ọba ni à ń pè gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀ láwùjọ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àtàwọn ìlú míì náà kódà ó lè jẹ́lé ìlera bá wọn kọ́ ọkọ̀ àlùjánu àbókọ àwọn afọ àkàntì yẹn mọ̀ pé tí ó ti pọ̀ òun ṣàdúrà tó jẹ́ pé eléyìí ń jáde kó nínú Islam tí yẹn bá ń ṣe bẹ́ẹ̀. àwa bá ọ̀rọ̀ débi pé báwo láti mọ̀ pé ọba tó dá wa ajó yé wa ipa ní síkítà òhìdù wa ìmọ̀ nípa Allah subhanahu wa ta'ala ìṣeélọ́kan ṣoṣo níbi ìjọsìn nípa àwọn orúkọ àtàwọn òròyìn rẹ̀ a ní bùkátà láti mọ̀ torí ẹni tí ọba mú orúkọ ẹni tó dá báwo ló ṣe fẹ́ pè nǹkan míì láti pè é àtàyè dórí àwa tá a gbédè lárúbáwá a ní bùkátà sí pé tá a bá ti mọ̀túmọ̀ àwọn orúkọ ọba adẹ́dà ní yorùbá ńgbà tá a bá wù lọ́ba fẹ́ kẹ́ ni bí nǹkan kan lọ́ba fẹ́ ṣe ni ní yorùbá náà ọmọ mú àwọn ọ̀túnmọ̀ orúkọ yẹn wá ní ẹlọ́mọ fi pọ̀ba tọ́ da ọ ò ní pè é ní àpáta ayérayé ò ní pè é ní òkè pátápìtì ò ní pè é ní alágbádá aná bẹ́ẹ̀ lò ní kì í pé aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn ni torí pé o ti mọ àwọn orúkọ rẹ̀ o sì ti mọ àwọn ìròyìn rẹ̀ láfi ní nǹkan àkọ́kọ́ ni ta ní bùkátà sí ká dá ọba tó dá wa mọ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ pẹ̀lú àwọn òròyìn rẹ̀ àwọn ọṣẹ́ rẹ̀ bákan náà báwo láàsì mọ̀ fi jọ́sìn fún pàápàá jùlọ àdùn áwò yìí ọ̀kan nínú ìjọsìn lọ́wà. lẹ́yìn eléyìí ajóyé wa pé pípi ọba adẹ́dà gẹ́gẹ́ bí àwọn àyà tá a mú wá fún wa lánàá àyà odò òun ni astajib lakum ń júwe sísúnmọ́ ọba tó dá wa sí wa pé kì í sẹ́ńtàmọ̀ jágbe mọ́ kì í sẹ́ńtàmọ̀ pè bí ẹni pé etí rẹ̀ di bá níbi tuntun fáwọn sọ̀hábà ń jọ́nà ẹ̀ lọ́hùn pé áá ẹ ṣe sùúrù fẹ́mi ara yín gba àwọn rìnrìn àjò lọ tí wọ́n ń pariwo pé ìnákùn látẹ̀dẹ̀ ónẹ̀lì azọ́m ẹ̀ kìí sadìtì lẹ́ńtẹ̀ ń pè wọlé àgọ́ ìbàn kìí sẹ́ni tí ó jìnà sí yín lẹ́ ń pè torí pé ọlọ́run ọba yín súnmọ́ yín gbagigbagi ni. bákan náà ọlọ́run sọ fún wa nínú súra míì náà pé ó ní ó dùn rabbakum ẹ mọ̀ pé ọlọ́run ọba yín ọba tó ìwọ anabi sallallahu alayhi wa sallam la taj'ar bi salatika nígbà tó o máa ń sàdúrà bó o ṣe sọláàtì mọ́ máa ké bẹ́ẹ̀ yìí ti nǹkan ṣe wala tukhafit biha mọ́jọ́jú tí ọ láti pe ọba rẹ náà síta ṣùgbọ́n wabtaghi bayna zalika sabila wá ọ̀nà láàrin ìkíní kejì rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ohun tó rẹlẹ̀ jù kò sì gbọ́dọ̀ jẹ́ ohun rere tí ọmọ ní ara yòókù lára. lábẹ́ àyà yìí ìbẹ̀lá dúró sí pé bá a ṣe pe ọba dẹ́dà àwa ni a mú àwọn fàwáìdì tí ń bẹ́ńbí ká máa pe ọlọ́run ọba wa kàmọ̀sẹ̀ ìfàhù dùhàhù wa la ní a ti bẹ̀rẹ̀ lẹ́nu tá a sòrò pọ̀ mọ́ báyà àwọn àdáàbò tó so mọ́ abdua. lábẹ́ àyà yìí tá a kà lásán ó jẹ́ oyè wa kí mùsùlùmí yìí sáláriwo tá a níjẹ́ kẹlòmí ọgbádùn àyàfi àwọn àyè tá a fún wa pé ọlọ́mba láyé bí ẹsẹ̀ sókè ni mo fẹ́ bí àwọn bí irun pípé bí ìkọ́ ọmọ àṣìṣe gbàtà fi tẹ́lẹ̀ iṣẹ́ hajj ìsì tún jó yá pé àyíkẹ́ni mọ́ ṣe hùn kápá àti sàṣkárù fọlọ́n táwọn míín pè ní dikirul anfas eléyìí ò sínú islam àbá lọ́wọ́ ànẹ́bì wọ́n jogún kógun ni ìṣe bẹ́ẹ̀. náà nínú àwọn àǹfààní tí wọ́n ń bẹ́ẹ̀ bí mímọ́ pa àdùá ùmọ́ mímọ́ ṣe jẹ́ẹ́jẹ́ tí ò ní gòkè jù tí ó dá wàhálà alẹ́ fẹ́ lómi. bákan náà tí ó sì tún nírẹ̀lẹ̀ jù tí ò ní túmọ̀ pé báyà à ń tijú àti dáko ẹni tá à ń pè. alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé ń júwe أعصم إيمانا لعلم صائبه أن الله يسمع الدعاء الخفي ìmọ̀ ṣàdúà níbaralẹ̀ ní jẹ́jẹ́ ń ṣàfihàn ìgbàgbọ́ ẹni tí ń bẹ ọlọ́run ọba adẹ́dá wípé ó nígbàgbọ́ ní orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ àsẹ̀míọ̀ pé àsẹ̀míọ̀ tọ́lọ́run wá ń jẹ́ ọba olùgbọ́ tọ́lọ́run ọba adẹ́dá ń jẹ́ yìí báyìí ò kọ́rọ̀ pamọ́ tó kọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ tó ọba yìí ń gbọ́ torí pé òun ni ya'lamu sirra wa akhfa bó ṣe wá ní sọ́tò tọ́ a pé wa asirru qawlakum àwíjì arúbíhí ìnáwó alímùn bìdá ti sùdùr ń júwèé pé ẹnì yìí ìgbàgbọ́ rẹ̀ náà ọba adẹ́dà pé mo wí jẹ́ẹ́jẹ́ ọgbọ́ eléyìí ní àǹfààní àkọ́kọ́ ni ìtumọ̀ pé eléyìí gan máàkì rẹ pé ìgbàgbọ́ rẹ̀ náà ọba adẹ́dà ó sì lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì ni pé aṣọ́mu adabi ádàbí wà ìtún ṣàfihàn pé ẹnì yìí lẹ́kọ̀ọ́ tó ń gbọ́ máa ń sọ fún yẹn gbà mí pé kò ọmọ tí wọn náà tọ́ jẹ́ bàbá olówì ọlẹ́kọ̀ọ́ ni bákan náà kò sàkọ̀ bàbàrà òbí tó bí káwáṣẹ̀ kí ọba adẹ́dà tó dá bàbá tó dá ọmọ kódà tó dá nǹkan tí bàbá òfin wọn jẹ́ bàbá lórí ọmọ fún láti kí àbí nìkan yòókù tàbá wa fẹ́ pè ẹ̀kọ́ tá a ń lò pẹ̀lú àwa tá a jọ jẹ́ èèyàn tá a fi ń bàbàrà rẹ̀ tọ́ba adẹ́dà jù bẹ́ẹ̀ lọ àbọ̀dọ̀ mọ jágbe mọ pé bàbá ọ̀gbọ̀dọ̀ mọ ṣe ṣe ṣe tá máa pariwo kò sínú ìsìlámù bẹ́ẹ̀ kódà pé pé lá la ń tóun yọ wá rí rárá rárá tí ó máa dá wàhálà lè fi gbà àdúgbò ní sùn àìsí bẹ́ẹ̀ mùsùlùmí yẹn e fi ìlànà ìsàdúrà rẹ̀ ìsàdúrà rẹ̀ jọ ẹni tí èsè e mùsùlùmí níbi ariwo ilé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni pé annahu ablagu fi tadarru'i wal khusu' àmọ́ múnidógóńgó níbi ìbáralẹ̀ ìbábúbú fọba dẹ́dà àti ìkọminú ọlọ́run ọba táǹpẹ̀ ní al ìpayà rẹ̀ pé ń bẹ á rí pé ńgbà tí wọn ní bá wà wájú adájọ́ tó bá fẹ́ rojọ́ sọ̀rọ̀ bó ṣe máa ṣe kódà bàbá fẹ́ sọ pé olúwa àwọ tí èsì ẹsẹ̀ pé òun lọ́dà pé ẹ̀dá kan ẹ̀fẹ́ rí ẹ̀sùn yìí jù hàn kì í ṣe pé ọmọ ṣe mọ̀nàmọ́ná níwájú adájọ́ ayé kátó wá sẹ̀ pé ẹ̀ńtọ́ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tó bá wù ní ó fún ọ tó wù àti ìkọminú rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ ẹlẹ́ẹ̀kẹta náà fani ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ yìí. ẹlẹ́ẹ̀kẹrin annahu ablagu fil ikhlas iṣẹ́ tá a bá ń ṣe tá a ṣe láṣẹ hàn ìṣe nítorí ẹni tá à ń ṣe nìkan sábà mọ́ dógóńgó ń bẹ̀ ju èyí tá à ń ṣe yẹn páwọn yóò kí ọ lọ. wọn ikhlas ni ká ṣe nǹkan nítorí tọ́lọ́run fọlọ́run nìkan ṣèpádọ́ àtàwọn ń ṣe tá a mọ́ pariwo gèè àwa gan ọkàn wọ́n balẹ̀ pé ṣíárì mi ò ní sábà ráyè wọbẹ̀ tó bá tó bá ti ń pariwo pé a kódà babaláwájá látago méjìlá tó ti bẹ̀rẹ̀ àdúrà a sùn mọ́júmọ́ kódà wọ́n lọ àìsùn ìsọ̀rù nọ́ọ̀sì láàfù pé bóyá àwọn ẹgbẹ́ báyìí ìsọ̀rù olóṣooṣù wa tàájúdò olóṣooṣù á pàdé àtọkùnrin àtobìnrin eléyìí ò sínú Islam kódà tinú ilé tọ́jẹ́ pé ọkọ àtìyàwó àtàwọn ọmọ lè ṣe ń dá kọ̀ọ̀kan ni àbọ̀rọ̀ sọ́ọ́ di gbogbo ògbà gẹ́gẹ́ bó ṣe wáyé fún anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n pé ẹja pàdé mọ́sálásí báyìí lóṣooṣù tá a mú déètì pé a mọ̀ sí nẹ́fìlà lápapọ̀ eléyìí ò sínú islam. tọ́ba jẹ́lé ọmọ jàmá kọ̀ọ̀kan kọ̀ sáà. tọ́ba sáàmù gbé lọ́lé rẹ̀ òun ni ò sínú islam. ó kálukú ń jọ kọ̀ọ̀kan lè wo ẹ̀ta jíyàwó jí ọmọ ń da kọ̀ọ̀kan ni kọ̀bọ̀dọ̀ jẹ́ pé alẹ́ àdáwà kódà tánàbí fi ṣàdúrà fún níjọ́ náà lọ́hùn so eléyìí ni wọ́n ní mọ́mú ni dógóńgó ìṣiṣẹ́ nítorí ọba adẹ́dá nìkan ìtàn pé ní al-ikhlas ẹlẹ́ẹ̀karùn-ún rẹ̀ ni pé annahu ablagu fi jam'iyyati al-qalbi ala dhilla fi du'a àtúmọ̀ jẹ́ kí ọkàn papọ̀ síbi ìyẹpẹrẹ ara ẹni fọba adẹ́dá nígbà tá a bá ń bẹ̀ nígbà tá a máa ń ṣàdúrà wa jẹ́ẹ́jẹ́ oníjẹ́pá àmọ́ fohùn sí competition bẹ́lẹ̀ ni ó tún díhùn yóò jẹ́ ká rí àdúrà sí i ní bó ṣe yẹ ká sí. ẹlẹ́ẹ̀kẹfà ni pé annahu dalilun ala qurbi da'i min mawlahu al-qarib minhu. ìtúnjúwe bàbá ń ṣàdúrà wa níbaralẹ̀ ní jẹ́jẹ́ wípé a nígbàgbọ́ kọ́ báyìí súnmọ́ wa bí ṣe ń jẹ́ qarib fa inni qarib agbàgbọ́ yáyà yẹn. tọ́yẹ́nà bá jìnà sí ni làámọ́ pè rárá pé agbàgbọ́ yẹ kí ọba yìí súnmọ́ wa dáadáa jẹ́ pé anabi sallallahu alaihi tọ́ka fún wa nínú hadith tó nínú àwọn tírà sunna anabi sallallahu alaihi wasallam níjọ́ tí wọ́n jọ rìnrìn àjò àtàwọn sọ̀hábà tá a sọ yìí a rí i pé ńgbà wọ́n dáyè kan wọ́n bẹ̀rẹ̀ sí gbóhùn wọn sókè bíi takbir pé Allahu akbar anabi wa ni aa ah, ah, ẹ̀yin sọ̀hábà mi ìrìbí'u ala anfusikum ẹ sì sùúrù fẹ́mi ara yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ dẹ́ẹ́dẹ́ẹ́ anabi ní fa innakum la tad'una asamma kì í sá di tí lọ́ba tẹ̀ ń pè wala gha'iban kì tí ò sí àráǹdì tẹ̀sẹ̀ ń lọ́gùn rẹ̀ innakum tad'una sami'an qariban ọba tẹ ń pè òun lọba ti ń gbọ kò sí ohun téèyàn sọ tọ́lọ́wọ́n ọba ọ̀gbọ́ kì í sọ bàtà àpètọ̀ etí tiẹ̀ tá àpètọ̀ kò kú àpè ìgbọ́ràn ẹ̀ tọ́lọ́run táwa pé etí kò sí fọ́lọ́run ọba dẹ́dà gbogbo ẹni tí ń sọ̀rọ̀ àtẹni tí ń hu pátá lọ́wọ́n ọba ń gbọ́. sòlátàrí báyìí àdébí tó wá ní kọrí ibẹ̀ ọba tó súnmọ́ yín ni o ó ní kódà o ní sísúnmọ́ yìí o akọrọ̀bù ilà ahadikum min ó súnmọ́ ẹnìkọ̀ọ̀kan yín ju ọrùn nǹkan ẹ̀gún rẹ̀ lọ sẹ́wọ̀n pé wọ́n wà lérí nǹkan ẹ̀gún wọn ohun tó next sí wọn níbi nǹkan ẹ̀gún wọn òun ní ọrùn rẹ̀ tíjanu rẹ̀ tí ń bẹ lọ́wọ́ wọn pẹ̀lú àníbi ó súnmọ́ yín ju ọrùn nǹkan ẹ̀gún tẹ́gùn yẹn lọ ọba tó dá yín gẹ́gẹ́ bó ti wà nù ayà náà wà náà nù akọrọ̀bù ilaykum min hablil warid kódà ju ka ọrùn yín lọ. kúrúbù tá a wá sọ níbi ìsúnmọ́ tá a sọ yìí wọ́n ní kúrúbù xaasọ̀ ni kì í ṣe kúrúbù àmà kúrúbù àmà ni pé gbogbo apáta ọlọ́run bá ń gbẹ pẹ̀lú ẹbí ká mọ̀ sọ̀rọ̀ nípa màáyà bíbẹ pẹ̀lú èèyàn bọ́mọ̀ yẹn bá ti wá jẹ́ ní tẹ̀ láti ọlọ́run bẹ́ẹ̀ ni súnmọ́ tiẹ̀ ni ó sì pọ̀ sí gẹ́gẹ́ bó ṣe wá náà àdìsí tá a ti lò tá a fi ṣàlàyé àlámà pẹ́sọ́lọ́hún nífẹ̀ẹ́ rẹ̀ àpẹẹrẹ olùwẹ́ ni ó sì mọ̀ rí pọ́lọ́hún nífẹ̀ẹ́ rẹ̀ àdìsù wàlíì tó ní láyà záàlù àbùdí yàtà kọ́rùràbù iléyà á rí pé níbẹ̀rẹ̀ àdìsí yẹn ó ní tó bá súnmọ́ èmi ọlọ́run nígbọ́wọ́ èmi ọlọ́run bó súnmọ́ ní ọrùn wọ́ so n túmọ̀ pé bí wọ́n bá ṣe ń ṣiṣẹ́ dáadáa sí bẹ́ẹ̀ ni kúrúbù ìsúnmọ́ ọlọ́run ọba rẹ ni ó ṣe máa súnmọ́ sí bàbá ti ṣiṣẹ́ dáadáa ànábì sọ bẹ́ẹ̀ fáwọn sọ̀hábà wọ́n sì jáwọ́ ńbẹ̀ wọ́n náà wá ti ń gbọ́ nísìnyí ariwo tiẹ̀ náà ń bolo ti rí tó sì pera rẹ mùsùlùmí àwọn tó bá ànábì lò gbà ọmọ kíwà àkọ́kọ́ gbogbo wọn pátá sí ní first class wọn lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹnì kí òféèlì nínú àwọn sọ̀hábà ẹnì kẹtẹ wọn òféèlì torí wọn ànábi níbẹ̀ nìkan níbà iṣẹ́ yóò tẹ́ lè ṣe ẹ̀ lè kódà kọ́ ga bí òkè húdù ní góòlù kò ẹ̀ lè bá ìlàjì iṣẹ́ tẹ́nìkan ọ̀kẹ́ wọn ṣe àǹfààní ẹlẹ́ẹ̀kẹfà lélẹ́yìí ẹlẹ́ẹ̀keje òun náà ni pé ìmọ̀ ṣàdúà níbaralẹ̀ ní jẹ́ẹ́jẹ́ láì mọ pariwo jù jẹ́kúbáyá à ń ṣe níbaralẹ̀ bọ́lá òun ṣe pa wá láṣẹ adìhà ilẹ̀ dàwọn ìmọ̀ sún ni mọ́tò yẹn mọ́ lè ṣe é pẹ́ wọn náà wò ń gbà tó lọ fẹ́ sàṣìkiri náà ni ọ̀sá pariwo títí títí tí ń gbòdìjọ́ kejì wọn náà rí i pé òun rẹ ti sísì agara ti da ò lè kọ̀ntínú mọ́ ọlọ́run sì ní iṣẹ́ tóun nífẹ̀ẹ́ sí ju níṣẹ́ tá a ṣe níwọ̀ntúnwọ̀nsì tá a dúni mọ́ lórí ẹ̀ bọ́tọ̀ bá wá ṣe sí ariwo gèè ọ̀lẹ́kọ́ àǹfààní ẹlẹ́ẹ̀kẹjọ ni pé annahu abadu lidda'i min alqawati wal musawishat àmọ́ gé gbogbo nǹkan tí mo jẹ́ olùdènà fún yàn níbi àdúrà àbáwọn tó jẹ́ distractions nígbà tó pariwo lẹ́ bá fi ń ṣe tàìsíjọ́ kójọ tiẹ̀ tiẹ̀ lókè báyà ń kálukú ṣe bẹ́ẹ̀ sì ṣe ní àṣẹ ariwo tẹ́lẹ̀ ọmọ di eléyìí lọ́wọ́ ẹ fẹ́ kọ́ ẹ pé Allahu ẹ pé àlà lásán ẹ fẹ́ pé la ilaha illallah ẹ pé láka ẹ máa wí nǹkan mi. nígbà ti pọ̀ so tẹ̀síwísì tẹ́kọ̀ nkálukú ọ̀tọ̀ ní jẹ́fẹ́ wí ọ̀tọ̀ ọmọ jáde lẹ́nu yín ẹlẹ́ẹ̀kẹsàn níbi pípa àdúrà mọ́ mímọ́ sí ní jẹ́ẹ́jẹ́ ńbẹ́ńbẹ́ ìfúfá òníìmà ìpàdéra ọlọ́run ọba mọ́ yorùbá ní àdáwọ́ ni àbí ni kò ní sínú ìṣàdúrà wa torí pé bákan náà tá a bá ti wá ti ń ṣàdúrà yẹn tó bá jẹ́ pé à ń ṣe jẹ́jẹ́ tà àṣẹ láṣẹ hàn àṣẹ lọ́ọ́gùn tó máa rọ̀ kí àkótá ń ṣàdúrà gan-an so àwọn tó jẹ́ àwọn tí èèfẹ́ kọ́lá ẹni dalé ipa àwọn ò ní ká ni torí pé tí wọ́n bá ti di pé èèyàn bá ti lè ṣàdúrà mọ́ nǹkan ti sí ọ́ kódà yorùbá náà mọ sọ pé àìrójú àìráyè wọn lòun ni ọ̀gá àṣàṣì tó bá ti pé èèyàn bá rájú ráyè bẹ́ẹ̀ lọ́hùn mọ́ nǹkan ti ṣe kọ́mọ̀wòlẹ̀ wá pa fẹ̀sìn nǹkan sí mọ́ ẹlẹ́ẹ̀kẹwàá ń bẹ̀ òun náà ni pé àdúà tá à ń ṣe àdúà àṣìṣe naw'un min adh-dhikr ìran kan nínú àṣìkiri ṣíṣe ó tún wọ́n pé yẹn bá ti ń bẹ lọ́hùn tó ń ṣàdúà ó ti ń ṣàṣìkiri ó tún ń ṣe àdúà toilet aw al-mas'ala papọ̀ òfin tó sì wá fàṣìkiri ṣe náà ni pé ọlọ́run sọ fún ànábì pé wadhkur rabbaka fi nínú ẹ̀mí rẹ̀ yìí kì í so òun pé wa lọ lò ó sí síkírù làǹfààsì pé hùn ah, eléyìí bẹ́ẹ̀ fẹ́ ní kàtà lélẹ̀ yẹn tabari tó ṣe é rí nínú àwọn àfáìsìn àbí sọ̀hábà tó ṣe ẹ̀mẹ́rì rẹ̀ wá fún wa torí pé kò ní yẹ ká mọ kó àwọn lóko parun ká kó wọn lóko wàhálà fi yìí ni pé pé ọmọ ọ̀sẹ̀ jẹ́jẹ́ débi pé tí ọba tiẹ̀ jáde tí má ti tọ́ba jẹ́ àwọn àyè ibi tí súnà ti fàyè lẹ̀ kí bọ́yọ̀ wà lọ́n ṣe náfìlà lóru tọ́rọ̀ àmọ́ kan alukuran láti jí ẹni tí ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ bó ṣe wà ní súnà àbí daoud torí pé àwọn yẹn máa lọ sí nẹ́sù àdìsí lò sí àyè ibòmí pé tẹ́ ẹ máa ń ṣe náfìlà lóru àyè gbà wá pé o lè ra gbé ohùn rẹ sókè díẹ̀ wọ àtẹ́tẹ́ yẹn ń bẹnu yàrá bóyá tí fi gbọ́ tọ́lọ́ kọ́ fi nafsika ìkéde pé mo fi ẹ̀mí rẹ̀ sí pé tàǹpé ní tàǹpé ní anfas tẹ́ bá láyé tàǹsì ọ̀n tàdọ́rù à ń ní pẹ̀lú pẹ́pẹ́ ń furu wà kò fi yàtàn àti ní ìpamọ́ àbí pẹ̀lú ìpayà rẹ̀ pé ìnírọ̀já ò pé yọ gbà ṣùgbọ́n tí ó bá gbà kò sì mọ̀ fẹ́ sí ó ní wọ́dún jahari minel kọ́ọ̀l láì pé ọmọ ọmọ kíra rárá torí pé kíni ìṣe bẹ́ẹ̀ ó ń jẹ́ kéèyàn mọ̀ bẹ nínú àwọn àfọnufọ́ra eléyìí ni àwọn àǹfààní tí ń bẹ níbi ìmọ̀ bí ọlọ́run ọba jẹ́jẹ́ níbi àṣemú wàhálà lùkọ́ wà ní pé òun ni ohun tí yàkọ̀ fi síde ní èní. naam abala ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn àhàdáàbù àwọn ẹ̀kọ́ tí ń bẹ pẹ̀lú àdúrà torí pé tí wọ́n bá ń sọ fún yẹn ńgbà mi tá a bá hùwà gẹ́gẹ́ bá a sọ síwájú pé wọ́n ní kọ́ lẹ́kọ̀ọ́ ó yẹ kéèyàn ronú torí gbogbo nǹkan a ní ẹ̀kọ́ tá a lò pẹ̀lú ọba tó dá wa a ní ẹ̀kọ́ tá a lò pẹ̀lú sallallahu alaihi wasallam a ní ẹ̀kọ́ tá a lò pẹ̀lú tíra ọlọ́run kọ́tọ́ wá sẹ̀ ẹ̀kọ́ tá a lò àwọn tá a jọ jẹ́rọ̀ àbá àwọn tá a jù lọ kátà pé ẹ̀kọ́ tá a lò pẹ̀lú àwọn èèyàn ẹ̀kọ́ tá a lò pẹ̀lú àwọn olórí ń bẹ ló fi jẹ́ pé ó ń súnlé sépè fún olórí tọ́ba tẹ́lá àfáà ní wá àti pé òní yẹ́yìn ẹ̀yìn ìjọba yìí kìnnìkan kìnnìkan àtìmọ̀ pé léyìn ìsìláàmù òye hawarij ni èèyàn mọ́ sàdúrà fún olórí ni tọ́lọ́mọ́jì ó sìn sí i à ń fi léyìn náà gbogbo àwọn tọ́jú àwọn olórí ọlọ́mọdé ẹ̀sìn wá darí ọlọ́nkọ́ bá wa gáìdì yín torí pé tẹ̀yìn ọ̀bá rí i sí i àwa ni ò ní gbádùn ọlọ́run kó bá wa gáìdì wọn tóbi wájú pé àbùkátà ẹ̀kọ́ àdúà tó o bá ti ń gbọ́ ọ náà máa mọ̀ pé sọ lẹ́kọ̀ọ́ níbi àdúà tó ń ṣe kí ni nǹkan alákọ̀ọ́kọ́ nú ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú àdúà òun náà ni pé ẹni tí ó ṣàdúà ó rí i pé àyìnyẹ̀kú na mata amúdáì wà màsíkánìhì wà màlìbásìhì wà kúlú máa máa hù pé oúnjẹ rẹ ìmú rẹ ohun tó ń wọ̀ ibi tó ń gbé ó jẹ́ lọ́nà hàláàlì kọ́bọ̀dọ̀ jẹ́ nǹkan ìwọ̀ níbo la ti rí eléyìí àdìsí ti wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní ọlọ́run pa àwọn mùmíní láṣẹ pẹ̀lú nǹkan tó fi pa àwọn anabi ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run láṣẹ kí ni nǹkan ọ̀hún ọlọ́run ní kulu mimma fil ardi halalan tayyiba ẹ mọ jẹ́ nù tá a pèsè fún yín lórí ilẹ̀ ń tọ́jú halali tí ó sì sara yín lóore anabi wa parí ẹ̀ pẹ̀lú àdìsí pé inna Allah ta'ala tayyib ọlọ́run ọba wa ọba tó mọ́ ni wala yaqbalu illa tayyiba ọlọ́run ọba ò sì ní gbà nǹkan kan lọ́wọ́ ẹrú kan níṣẹ́ tó bá ṣe àyàfi kó nǹkan tó mọ́ sàmọ̀ pé níparí àdìsí yẹn bí wọn náà ṣe mọ ogun náà ti jọ arákùnrin kan tó pé àjò ìjà arìnrìn àjò inú ẹni tó yẹ àrè ọgbà ni èkú ju rẹ̀ títí tó fi gbogbo àwọn alámàtẹ́pẹ́ àpàdà débẹ̀ àwọn tí ti èèyàn ọgbà nǹkan ẹyọ kan alákọ̀ọ́kọ́ tí ò sí ọba gbogbo yòókù jẹ́ lára rẹ̀ òun náà ni pé ànábì ni kódà ọgbọ́wọ́ sókè apàdà débi gbọ́wọ́ sókè náà inú tá a mọ̀ sí nílẹ̀ kó àdúrà ni nígbà tí ó ti wá bẹ̀rẹ̀ sí bẹ lọ́hùn èyí tá a ní ìmáàmù Málíkì ní àwọn láìkì kọ́jọ́ kóhùn lèyẹn fi ń bẹ lọ́hùn jù pé báwọn ànábì ọlọ́run ti bẹ lọ́hùn pé ya Rabb òun náà ní tó wá fi ń bẹ lọ́hùn ọlọ́wà gbọ́sọ̀gbọ́n sọ pé ya Rabb ya wa ni ana yustajabu la báwo lọ́wọ́ ó sì gbàdúrà arú ẹni bẹ́ẹ̀ torí pé kíni mati amuhu haram malbasuhu haram wagudhiya bi haram oúnjẹ tí ń jẹ haram èèwọ̀ ni omi tí ń mu èèwọ̀ ni aṣọ tí ń wọ̀ èèwọ̀ ni kódà ó jẹ oúnjẹ haram dàgbà ni kó ń kálukú kémi wá wúra mi kó wọn ní òwúra rẹ òwò tó ń ṣe sówó ẹ̀tọ́ ni owó tó orí tó fi bẹ̀rẹ̀ òwò sówó ẹ̀tọ́ ni àwọn akọ̀ ń bẹ̀ lọ́hùn kọgbà kódà tádùá rẹ bá ń gbà tó wò ó ké ń gbà ọlọ́gbà bíi ti ṣàìtọ́ọ̀nì ni o ìsìdíráàjì ni o bá yóò tù ú bá lábẹ́ alákọ̀ọ́kọ́ yára pé gbóhùn táwọn jẹun táwọn lù yọmọ jẹ nǹkan halali èyí tó lọ́mọ alákọ̀ọ́kọ́ yìí torí pa afẹ́ kó gbéra wọn pọ̀n torí àkókò wa òun náà ni pé a tó a rí i pé a ṣe àtàwùbà tábà láwọn ẹ̀ṣẹ̀ kan á jáde kó nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́rọ́ dùn màvọ́lìm àwọn tó bá jẹ́ nǹkan àbòsí àwọn yẹn tá a gbà wọ́tọ̀ jálẹ̀ òun ó sì gbájú ẹ̀ fáwọn èèyàn owó wọn ń bẹ lọ́wọ́ rẹ̀ ò fún wọn gbogbo àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ó ní nǹkan tí ń bẹ lọ́wọ́ á dá padà àpẹẹrẹ irú eléyìí wọ́n nígbà tí ọlọ́run sọ ọ̀sán dòru láyà níbi wa Yunus nígbà tó kó sínú ẹja tán ìgbà tó di pé àwọn ọ̀jọ́ iná ẹ̀rí aláìsí pé ha ìparun ló dé yìí wọ́n ní kódà ẹni tó jí òkúta gbé kápẹ́ bíi búlọ́ọ̀kù tó jí gbé níbi ilẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọ́n náà yóò ti mọ iyọ pé èèyàn tètè rówó kọ́lé wá ó yọ búlọ́ọ̀kù kalẹ̀ wọ́n wá páàkì gbogbo búlọ́ọ̀kù rẹ̀ òun ló kọ̀ mọ́ tiẹ̀ àwọn kó ló ti kú pé àwa tó kù láyé láàmú ọ̀sán yé lọ bá a ṣe lọ ayé kọ yẹn wọn ní kálukú wa ń dá àwọn nǹkan àbòsí tó ní lọ́dọ̀ wọn ń dá padà bí wọ́n ti ń dá padà bẹ́ẹ̀ lọ yẹn ńlá sí lọ́lọ́run ti padà ká ìyà yẹn kúrò fún wọn torí pé ó dúró débi pẹ́rù bá níbi Yunus tóun náà jáde pé áá ìwọ ọlọ́run ọba ó sì bẹ́ẹ̀ lọ́n pẹ̀lú pé láìla ìlà anta subhanaka inni kuntu mina zalimin àwọn ọjọ́ náà sì dá àwọn àbòsí ti ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n ní lọ́dọ̀ àwọn wọn dá padà fún wọn ọlọ́run sì ká nǹkan yìí òjò yàtọ̀ sú ọlọ́run ọba ka kúrò fún wọn. so látàrí báyìí nǹkan àkọ́kọ́ ta ní bùkátà sí táàsì lélẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì ni pé kárí pé ọkàn wa kó jẹ́ ọkàn tó jí kásìmọ́jẹ ti ń ṣeré ti ń ṣeré mustekizol kọ́lì kárí pé a wà á pé àtẹ́sẹ̀sádùn àtàǹsì wa ń bẹ́ńbẹ́ ni pé ká jẹ́ jáàd pé kì í kọ̀fàdúà sírí kọ̀mọ́ ńgbà tí ń sàdúà níbo la ti rélé anabi sallallahu alayhi wa sallam nínú àdìsí Abi Hurairah tí imaamu Tirmidhi tí wọ́n gbé jáde àwọn àfáà fún ní tẹ́kúyà láwọn bòmíì náà torí pé àwọn kẹ́ni wọ́n ní hasan ni wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé ud'u Allaha wa antum muqinuna bil ijaba ẹ mọ̀ kékeré ọlọ́wọ́n ọba allah ẹ sì màmọ̀ dájú ẹni nínú ọkàn yín pàdó àyàn ọgbà nígbà tó bá ti jẹ́ pé àsìkò tó yẹ kẹ́ ẹ ṣàdúrà lẹ́sẹ̀ bó ṣe yẹ kẹ́ ẹ rí lẹ́rí gbàtẹ́ ń ṣàdúrà wà ẹ sì mọ̀ pé anna Allah pé dájúdájú ọlọ́run ọba o la yastajibu du'aan kò ní gba àdúrà kẹ́ o kò ní gba ẹni àdúrà téèyàn bá ń ṣe o min qalbin ghafilin la'in ní tó bá jẹ́ pé ẹni tí ń sàdúrà yẹn jẹ́ pé afọ́nufọ́ra níbi àdúrà tí ń ṣe gẹ́ afọ́nufọ́ra ni nítorí wá ń ṣeré nígbà tí ń sàdúrà ilé ìlàsìn tọ́ka bá fẹ́ gbé afẹ́ gbé sínú bá ti ń sàdúrà láwùjọ wa á rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń fi rẹ̀ ṣàwàdà ni àpẹẹrẹ aláwa nóoru abiyin àwọn wa káàkiri nìsín ṣé wọn mọ pé ijú ọjọ́ kan tó bá jó lóru tẹ́lẹ̀ ń sẹlẹ látọlù kọdé tí wọn kọ ọjọ́ àfáàfin kọ ọjọ́ ẹ kóra ẹ ń jọ ẹ ń sáwàdà ẹlẹ ẹ fi odidi ẹgbẹ̀rún oṣù ẹ fi jó ẹ fi kádàrá yín jó ẹ fi sáwàdà títí fi pè láwàdà onílẹ̀kọ súlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé à ń wá ẹ̀rí kódà àtàwọn tó ń kílẹ̀ òkè máàlì kíyà làwọn ẹ fún wa lẹ́rìí ọ̀kẹ́ náà imam ká má ti lọ́dọ̀ sọ̀hábà tó fẹ́ ṣàdúà tó wá jẹ́ pé ìlú wọ́n ń fi ìlú ṣàdúà kódà láwùjọ lẹ́ni músíkù instrument náà láwọn irinṣẹ́ àwọn eléré àbí àwọn pè irinṣẹ́ eré ni wọ́n mọ̀ pè lọ́dọ̀ Yorùbá gan ìpè ah, aláré aláré ń ṣeré ń bẹ̀rẹ̀ ni tí wọ́n bá ti gbọ́ lù wọ́n pé àwọn aláré àbí ẹ̀kọ́ ni eré ìtàgé eré kìnnìkan ìlú náà wọ́n lù ń bẹ̀ àwa kódà àwọn ibi tíṣẹ̀rí àgbà wà láyè kálùlù wọ́n mú ìyàwó lọlé ọkọ pé ah, ànábìsẹ̀ ẹ̀ ní eré tẹ́ gbé tẹ̀lé lẹ́yìn ni so eré náà ni ẹ̀sìn pè lérè ibi táyè tẹ́sì ti gbà á láyè àbáwọn tí wọ́n ń lùlù níjọ ọdún àmọ́ kéékèèké tí wọn ò tí gbọ́n tí wọn ò tí bàlágà. àwa ní káti ẹ̀mọ́ lọ́dọ̀ ànábì àtàwọn sọ̀hábà àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tó gbajúmọ̀ báyà ni Ahmad Idris Safi'i ni Malik ni Imam Malik ni èyí tó bá jẹ́ pé ọ́ ṣàdúà rí jẹ́ pé ìlú ni wọ́n wà ń lù ńgbà tí ń ṣàdúà kéèyàn mú wá fún wa. àbọ̀ àtàwọn obì olóbì wọn jọ jókòó. ilé ìwà wa a sì ń wa jẹ ni. lẹ́yìn bẹ́ẹ̀ nínú àwọn àwàdà kẹ́ríkẹ́rí ní ẹ̀ta àwọn fàlùkù àyìn sàwàdà àlèkò tó máa fẹ́ ka iná àti iná àdìsí tá n tírìtì náà nìyẹn nọ́mbà tù pé kárí pé a serious nígbà tá n ṣàdúrà àyè ṣàdúrà bí ẹni tí ń ṣẹ̀fẹ̀ awa ko yẹbẹ kana tina ya jama rẹ ina tina kalkata asali rẹ kaba ne rẹ sani kaba ne abuja ko yẹn torí njọtọ ma ne bi kunjẹ ọdún gbàtọlọ nsọsọ ànífà ẹrin la ne bi fi ka ẹyin náà máa ń ṣe bẹ́ẹ̀ ìdùnnú wa kò lè kalẹ̀ ah, àkọ́kọ́ ni kókó lọ mọ̀ pé ara yẹn mójútó ẹ̀sìn dáadáa ni o ọmọ anabi kankan ò níjọ ọdún ọmọ ànábì kẹta òkú ní. ọjọ́ ọdún. torí pé ó ní ọdún tí ọlọ́run ṣe pé ìrun ìdí tó sòfin rẹ̀ pánà bẹ̀rẹ̀ sí kí. ó sì ní ìgbà tọmọ kú kódà ó síra wọn. so tó ní ma fi ẹ̀yà àti ẹ̀yà ẹlẹ́rìn ìwúlẹ́lẹ́kún nínú gbé ọwọ́ rẹ lórí rẹ ẹni tó bá fẹ́ lọ mọ́kà wọ́n ń sáwàdà ti dàgbà tó ọlọ́run ní pín èèyàn ní ìkà alámínísírà lákà sọdírà ká àbí wọn yóò kó wọlé khatim liman sabaka wọn tó bá fẹ́ di sábàkà wọlé xaatim liman sabaka ara fi yẹn gẹ ọjọra wọn sàbákọ ní bẹ nú àsàlátù tí wọn mọ ká yẹn kọọfù ni káàfù lélẹyìí ọjọra wọn níjú wẹ pé ìwọ tó ń fẹsẹ̀ sàwàdà ọgbọ yé ìwọ náà wọn sọ wọn náà nígbà tí wọn ní ọkẹsìn ọgbọ yé tọba wà pàlákòjọ bẹ́ẹ̀ lóde wọn kọ́yá wọ́n tọba ń kí tọba ń kọ́yá sọ̀wọ́ rẹ̀ báyìí tọba fẹ́ kọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ bá ti kàfá tí a ní níbo la ti ráhùn eléyìí asàlùkùránì di awada pé wọ́n tọba fẹ́ ra káà ọ̀yà alámúnẹ́sẹ́lá ká sọ́dírá káà mọ yí ọwọ́ rẹ̀ báyìí ọwọ́ àdáni àǹkà wíṣírá káà àlẹ́yìn àǹkọ́dà sáárá káà àá níbo la ti rí gbogbo eléyìí pé mọ yíwọ sí àyìntà ọba ti ń kà tọba ti débi káà káà káà ṣé káà ni tọ́lọ̀ wọn bá ń ẹ̀sìn sàwàdà tọ́jẹ́ pé inú títí ìmọ̀ sọ̀rọ̀ ní kẹfìrí lélẹ́ ìwà àti ìsàdúà pẹ̀lú àwàdà tọ́jẹ́ pé ń túmọ̀ pé èèyàn béèrè gbígbàdúà nígbà tí èèyàn ń serú eléyìí eléyìí bẹ́ẹ̀ àrìpá ti fún wa lásàmẹ́ǹtì ìpè mi tá a bá ti rí i pé àáfin lùsàdúà ìmáàmù tó ṣe bẹ́ẹ̀ rí náà ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin kámọ́ tiẹ̀ lọ́ọ̀dọ̀ àwọn sọ̀hábà ẹ̀ wa tẹ́yìn bá ti fún wa àwa ní ọbẹ̀ rẹ̀ kò náà wà ní nǹkan kan tẹkùnkùn rẹ bá ti gùn dọdọ anabi sallallahu alaihi wasallam tó sì lálàáfíà àbọdọ àwọn sọhábà báwọn máa mẹ́rẹ̀ẹ̀rin yẹn tádé òfin hùn yín ń tọ́ da wa lójú ni pé èèyàn ò lè rí kí lọ́wọ́ adé ta jáwọ́ kó lákàntí ọ̀yọ́ kásàdúà bẹ́ẹ̀ ní tọ́lọ́ ń fẹ̀sìn rẹ sí wa bó ṣe mú wa fún wa pẹ̀lú seriousness àti concentration eléyìí ni ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ àdúà nínú ẹlẹ́ẹ̀kejì yìí náà wọ́n lè pé tó wọ̀ wá sọ pé wọ́n tán lápò rẹ ìsájà àwọn ọkọ̀ ọ̀bọ̀ àpò rẹ ẹ dákun gbogbo eléyìí ẹ jẹ́ àṣàdúà bẹ́ẹ̀ sì ṣe mú wa fún wa káyé tanra wa jẹ kọ́mọ̀jẹ́ kó ṣe ìtọ́ọ̀lù òun ní orí wa tàn ọlọ́run sọ fún wa pé ẹ mọ̀ jẹ́ kí ayé ọ̀tàn yín bákan náà wàlá yagurrannakum billahi al-gharur èṣù lọ́fẹ́ dà yín lẹ́rù nù ní kẹ́ ẹ mọ yín ló di àdúrà bẹ́ẹ̀ sì ń bá lò yẹn. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé an yatarassada lidu'aihi al-awqat as-sarifa òun náà ni pé kéèyàn tájẹ́tì pé àwọn àsìkò tọ́jú àsìkò ọlá torí pé ọjọ́ ayé ọdún ọjọ́ ayé jura wọn lọ oṣù jura wọn lọ àwọn àjùlọ yìí báwo láti mọ̀ inú ọjọ́ ayé inú ọjọ́ tó ga jù lọ́jọ́ àràfà bẹ́ẹ̀ ni sẹ́tà bá ń ṣe tàfádùlù àmàlì ìlọ́lá àwọn ọṣẹ́ ó ní í ṣe pẹ̀lú ọlá tí bá ń bẹ nínú àwọn ọjọ́ tá a ṣe àbí àyè ibi tá a ti ṣe èèyàn máa tájẹ́tì pé nínú ọdún ọjọ́ àràfá ọjọ́ ńlá ni àdìsí ti wá lórí eléyìí kọlọmọ gbàdúrà kọlọmọ gẹmọ sọ̀kalẹ̀ lọjọ yìí àtàjẹtì ẹnu ẹ̀kọ́ àdúrà the ọmọ àsìkò wo we went to pray àtọkẹ to whom ọlọtàlà á ọba àdẹdà kẹfì àháwò ńkọ́ àti sọháwò náà ọwọ àpò pé àsìkò wo táìmù wo inú táìmù tá a àràfá. minal asuhur a ti pé ọjọ́ àràfà nínú àwọn ọjọ́ ayé alóhùn ọlọ́lá àmọ́ tájẹ̀tì ẹ̀sàdúà bẹ́ẹ̀ náà ló sun ramadan nínú àwọn oṣù wa yawmul jumu'ah minal usbu' nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ juma òun náà lọ́lá kódà wa pé wákàtí gbígbà àdúrà ń bẹ lọ́jọ́ juma nínú hadith tí anabi sọ pé anabi ni ń bẹ nínú juma wákàtí kan tọ́jẹ́ pé ẹrú ò ní mọ pé ọba tó da nínú wákàtí yẹn tọ́lọ́n bá fi yẹn sí kòńgẹ́ wákàtí ni àyàfi kọ́lọ́n ọba gbogbo tí yẹn bá fi yasalullahu fiha khairan illa àtọ́ ìyá o tẹ́rú bá ń béèrè orí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bó fún un ní orí yẹn inú wákàtí yẹn jọjúmọ́ eléyìí àwọn onímọ̀ sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ àwọn míì ní nígbà tí màá ń bá wà lórí eléyìí náà tó bòrò láti kọ́dún náà ti pamọ́ káwọn lo gbogbo ọjọ́ jímọ̀ wa dáadáa wọ́n yẹ kọjọ́ jímọ̀ rẹ ilé bọ́ọ̀lù ló ń lò súlẹ̀ pé àlọ́bíṣẹ́ lónìí wọ́n yẹ pé African Magic lọ́mọ fi wò bákan náà nínú àwọn àkókò yìí náà ó ní wọ́n wọ́ọ̀kì sahar min sa'ati al-layl àti àsìkò sàárì àsìkò láńpẹ́ lásìkò sàárì òun náà ní sùlùsùlù akhir min al-layl ìdá kẹta kẹyìn nínú òru ìdá kẹta àkẹyìn nínú òru inú àkókò gbígbàdúrà ni kódà ọlọ́run fi eléyìí yin àwọn ànẹ́bí ọlọ́run pé ha wọ́n gbọ́n wọ́n gbọ́n ta mọ́ kọ́ wọn mọ́ sí oníwọ́bìlì àṣehárì hum yastaghfirun lásìkò sàárì wọ́n mọ́ wọ́n lómi ọlọ́run bá aláforíjì kódà ń bẹ́ nù tánàbí sọ fún wa pé tàṣáhàrú kìí ṣe pé ẹ mọ́ jẹ sàárì nìkan ni àdìsí yẹn kó sínú ẹ mọ́ jí lóru béèrè ọrẹ lọ́dọ̀ ọlọ́run ẹ mọ́ jẹun náà lóru náà gbogbo àwọn kan pé fa inna fi suhuri baraka torí pé àlùbáríkà ń bẹ lákòókò yẹn àsìkò tó lọ́wọ́ bọ́ sọ̀kalẹ̀ tí wọ́n mọ̀ pé talẹ́ni tó fẹ́ bẹ̀ mí kí n fún tani ń wá foríjì kí n fún láforíjì ló wá jẹ́ pé àwọn tá a kà yìí pàápàá jùlọ hadisi ti ọjọ́ juma Abu Hurairah wọn mú wá fún wa so ọwọ́ ni kódà wákàtí tá à ń sọ yìí àsìkò gbígbàdúrà yẹn khafifa àsìkò kan tó kéré ni tó sì pamọ́ afáwà Bukhari àti Muslim wọ́n gbé jáde nínú tírà wọn nínú ẹ̀kọ́ àdúrà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé an yagtanimal ahwala serifa èèyàn lè mọ àkókò tọ́da àbáyé ibi tọ́da láti ṣàdúrà ṣe báwa náà là ń rí àyè àràfọ́ àyè tọ́da ni ṣùgbọ́n àwọn èèyàn wọn ò wà ní ahawal ní kọ̀ǹdíṣàn tó yẹ kí wọ́n wà láyé àràfọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà àkànnà àfáàsì la yujadu al-khayru illa fi ma'adinihi wa sharru aysu talabta sharra mawjud oríire èèyàn ò lè róríire bí ọ̀bá yẹ pé láyé ibi toríire bá ń ṣẹlẹ̀ ṣùgbọ́n orí ibú kò síbi téèyàn ò lè rí ọlọ́mọdé aṣọ orí ibú láti mi àti wọ. ìbọn ọ̀pọ̀lọpọ̀ ń lọ sáyà àràfà wọn lọ ń jó ń bẹ̀ ni ìjó ohun tí ọ̀lẹ́tẹ̀ lómi náà ń pọ́kọ àlùjánu ń bẹ̀ tí kò ń ṣàdúà òun ṣaṣẹ́ ni pé ọ wà ní ààyè tá a ṣàdúà yìí ọlá ṣùgbọ́n wọn wà ní kọ̀ǹdíṣàn tọ́tọ́. ẹlòmíràn ti lọ bú yẹ pẹ́ sọ wá nínú àwọn ààyè àti àwọn kọ̀ǹdíṣàn tá a mọ̀ ṣàdúà pé kọ̀ǹdíṣàn kan láwọn ọ̀sẹ̀lẹ̀ tí mo ṣẹ̀ tá a fi ṣàdúà inú wọn ni pé kahali sahaf nígbà tí ogun bá ṣẹlẹ̀ ọlọ́mọdé arógun. àmín. ẹ̀hún tó sọ ń bí ogun ẹ̀sìn ni òkè ṣe tẹlẹ́yàmẹ̀yà tó kúnlẹ̀ káàkiri láwùjọ wa lẹ́nu. nígbà tó ogun ẹ̀sìn bá ṣẹlẹ̀ mùsùlùmí àti àwọn kùfáàrù dojúkọra wọn. wọ́n ní nígbà yẹn wà ìndà nùzúlù lọ́gọ́ìs àtìgbà tí òjò bá ń rọ̀ lọ́wọ́ wà ìndà ìkọ́màtì sọ́lá àtìgbà tí wọ́n bá ń gbèrún dó tí wọ́n ń ṣe nígbà wọn bá pèrún láàrin tí wọ́n pèrún sí àsìkò ìkọ́mà gẹ́gẹ́ bó ṣe wá náà àdìsí pé lẹ̀kùn sámà o ọlọ́run mọ́ sin kalẹ̀ láwọn àkókò tá a kà yẹn nígbà tí mùsùlùmí àti kèfèrí bá dojú kọra wọn lójú ogun bákan náà nígbà tójú bá ń rọ̀ lẹ̀kùn sámà ó sin kalẹ̀ bákan náà òun nígbà tí wọ́n bá ń ṣe ìkọ́mà lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí apapọ̀ sínú pé àsìkò gbà tilẹ̀kùn mọ́ sí àgbọ́yé eléyìí tọ́ra fìdí ẹ̀ ló bí ohun tẹlómiì tí ń lọ ń tẹ̀lé ọ̀rọ̀ àfọ onísábò màfáàní tẹ́ràfíkì wò ṣàfihàn kan tọkàn náà àfọ àkọ́ ọlọ́nkọ́ bá ti dáadáa fún wọn torí kò sẹ́ni náà tí ọbẹ̀ láyé tí ò ní láṣìṣe kò sí tíà náà tí ò ra ní díẹ̀ torí lillah ilkamal ọlọ́run ọba ní mọ́ pé táwọn sọ ń bẹ̀ pé tọba kafatia tọba ti kàádé bi ìdínà tọba ti kàádé bi aramanu rọ maliki yawmi din tọba ti ìyá kan náà àbúrò ìyá kan náà sọ pé ó gbójú wòkè ni torí pé lèkúlè ṣe ìyìnbá gbogbo nǹkan ló nílẹ̀kùn rẹ̀ ṣùgbọ́n ah, lẹ̀kùn tàdó àsámà ni nígbà tó wá fẹ́ káfáàtì àmì ẹ̀yìn àgbójú sókè ni à ní ṣe bẹ́ẹ̀ sọpé tíra náà ló tún sọ pé tọba káfáàtì àdé parí ọ̀tọ̀ fi sẹ́gbẹ̀ ọ̀tún fi sẹ́gbẹ̀ owó sí eléyìí ọ̀lẹ́tọ̀ o kódà àdìsí wá lórí pé àwọn tó mọ́ sàdúrà tó mọ́ gbójú sókè ànábì ni ṣé wọ́n sin wọ́n bí ṣíṣe bẹ́ẹ̀ ni àbí kí ọlọ́run ọba kó yí ojú wọn po kí n kí ó ṣe wọ́n. ó túmọ̀ pé táwa fẹ́ ṣàdúà á débi báwo là á ṣe níbẹ̀ akẹ́fi sọ̀rọ̀ nípa pé lẹ̀kùn sámà sín ọ̀wá túmọ̀ pé sámà láàmọ̀ wò eléyìí ni níbi ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin pé àsìkò ìgbà tó gun bá ń ṣe láàrin mùsùlùmí àti kèfèrí tí wọ́n fẹ́ fèsì ara wọn ìgbà tó jò bá ń rọ̀ àsìkò tá a ṣàdúà tá a tájẹ́ẹ̀tì ni kìdí púpọ̀ tí owó obìnrin ẹ̀yin ọmọ burúkú yìí ń bolẹ̀ lọ òjò ní tí ń rọ̀ yìí ẹ̀ ní kó gbájáde àbí ọmọ àṣepè fáwọn ọmọ rẹ̀ lásìkò tá a ṣàdúà fáwọn ọmọ ẹni àtìgbà wọn ń pèrún lọ́wọ́ bákan náà wà ń da ìfitọ́rì sọ́ọ̀hìm nígbà tí aláwẹ̀ bá túnu tí ń túnu lọ́wọ́ àsìkò tá a ṣàdúrà ni sọ́pọ̀lọpọ̀ wa ìkanra ni ìkanra bákan náà wà á lẹ́tọ̀ sujud nígbà tá a bá wà ní fèrí kanlẹ̀ torí pé àyè ìfèrí kanlẹ̀ yìí àdìsí wa sọ́dọ̀ afáwà ibn Abbas radiyallahu anhu wọ́n là nẹ́bí sọ fáwọn pé ọlọ́run ṣe léèwọ̀ pé ká máa ka alukur'an ní rukun àti sujud nígbà tá a bá wà nífẹ̀ẹ́ kanlẹ̀ àyè ka kur'an ń bẹ̀ wọ̀tọ̀ ọlọ́run sáfẹ́ pé ọkà iná àti mẹ́wàá ní rukun mẹ́wàá nífẹ̀ẹ́ kanlẹ̀ ara ìlẹ́kọ̀ọ́ lélẹ̀ yìí. ó ní ṣùgbọ́n o ohun tá a ṣe nífẹ̀ẹ́ kanlẹ̀ àfa anabi sọ fún bùnà abáṣe bẹ́ẹ̀ pé fajtẹ́id fi dùá nígbà tẹ́ ẹ bá wà níbi ìforíkanlẹ̀ ẹ gbìyànjú ẹ̀rí pẹ́ sàdúà torí pé kíni fàkúmùnà an yustajabu lakum ah ó súnmọ́ ọlọ́run ó gbàdúrà yín tẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n á ní ìforíkanlẹ̀ yìí ẹ̀kọ́ wà ń bẹ̀ náà torí pọ̀pọ̀lọpọ̀ gbàdúrà mi máa ń ṣe sọ láti rẹ̀ lọ́wọ́ tí ń kírun lọ́wọ́ ìforíkanlẹ̀ ti kẹ́yìn kẹ́yìn ní ọ́fíìsì yọ wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ìrọ̀ o gbogbo ìforíkanlẹ̀ sọ láti láti bẹ̀rẹ̀ dé parí la lè ṣàdúrà ń bẹ̀ torí pé ìforíkanlẹ̀ rẹ kò gbọ́dọ̀ pẹ́ ju rùkú rẹ lọ torí pé wọn ànábì wọn ṣe déédé ara wọn rùkú wọn àti ìforíkanlẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó bá pé ìṣẹ́jú márùn láti bá fi ìṣẹ́jú márùn náà ni ìṣùjúdì náà jẹ́ ó tún mọ̀ pé onídìí àti súnmọ́ àwọn àfa ẹlẹ́sìn tí wọ́n gbẹ̀sìn yé tí wọ́n ṣàlàyé fún báwo ló ṣe lè ṣe tó bá sì lọ ṣàdúrà ń bẹ̀ náà ayé dojúkọ bóyá ẹni tá a fẹ́ ṣàdúrà fún bóyá ìyàwó la fẹ́ ṣàdúrà fún ká sọ pé tọ̀ ìwọ ìyá mi kálu káfù mọ̀kátọ́bà bíi pé ń tà ń bá sọ̀rọ̀ direct kìíní pé bíi pé à ń wúra wa báyìí tá a bá ti lò ó sọ láti wá bàjẹ́ ṣùgbọ́n ìyàtọ̀ ń bẹ láàrin ọlọ́run bá ń kẹ́ ya mi ọlọ́run bá ń gẹ̀ ya mi àwọn òkú ọ̀run wa àwọn òbí mi ọlọ́run bá ń kẹ́ wọn ọlọ́run bá ń sọ wọn ó yàtọ̀ sí pé ìwọ ọ̀yá mi ọlọ́run ó sọ ọlọ́run ọ lábẹ́ àdìsí pé ọ̀tọ́ káwà lórí nǹkan tó máa bá ẹlòmíì sọ̀rọ̀ ló fi jẹ́ pé tíyẹn bá sin lórí irun tóun bá ṣe alihamudulilayi àwa táwa mẹlẹgbẹrẹ àwọn ọbọdọ sọ fún pé yẹrẹ amukalahu tá a jọ wà lórí irun tá a bá sọ pé yẹrẹ amukalahu báyìí sọláàtì tiwa ti bàjẹ́ ṣùgbọ́n sọláàtì ti ọ̀ bàjẹ́ torí pé inú tá a wí lórí irun ni tó wí. naam eléyìí bẹ́ẹ̀ bákan náà wà wọ̀fì ali safar níbi ẹlẹ́ẹ̀kẹ́ni làwọn inú ẹ̀kọ́ àdúrà bàtà bá tún wà lórí ìrìn àjò torí pé ìrìn àjò fúnra rẹ̀ arínú àdéjì pé kéte atum minel adaj ìyá ni ìgégé kan nù ni oúnjẹ tó fẹ́ jẹ òní rí jẹ lásìkò ń tó fẹ́ mu òní rí mu ọfẹ́ wojú ìyàwó rẹ̀ òní rí wò wọn náà fẹ́ wojú ọkọ rẹ̀ òní rí wò ẹ̀mí ṣe ara yín àtàwọn ará ilé bọ́ fẹ́ sinra nù ẹni tí wọ́n wẹ̀ lẹ́ẹ̀ márùn tó bá rìnrìn àjò kò ní rọrùn fún èmi ni wọ́n jókòó lẹ́yìn ọkọ̀ nígbà tó bá wọkọ̀ ọlọ́kọ̀ tí ọ̀jẹ́ tiẹ̀ bó sì jẹ́ tiẹ̀ náà ìnira sàn bẹ́ẹ̀ ń bìnrin àjò lábẹ́ pé ọlọ́mọ gbàdúrà ẹni tí máa ń bẹ́ẹ̀ nù nira ni musafiru àwọn tó jẹ́ olùrìnàjò náà fi wọnú ilé pàápàá jùlọ hadisi gbé òun náà wá nínú hadisi abi hurera radiyallahu anhu tó wà nínú sunan abi dahud àti sunan ibn majah tánibí ni àdúrà àwọn èèyàn mẹ́ta kan ọlọ́run ọbẹ̀ yìí dá padà gbàtánibí ọmọ ọ̀ka ànábì dá kọ arìnrìn àjò sí àwọn méjì yòókù apá mọ́dìgbà tá a bá ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé sọ́ọ̀bà ń kà ní gbígbà àdúrà wọn àwọn tọ́lọ́run mọ́ gba àbí ọlọ́run kẹ́rin retí pé ẹ pè mí kí n da yín lóhùn ní ọlọ́run gẹ́gẹ́ ń retí wọn kalẹ̀ pé àfà ìpè mí mi ní da yín lóhùn apá méjì yòókù mọ́ di ìgbà tá a bá débi àwọn èèyàn tọ́lọ́run mọ́ gbàdúrà àwọn tọ́lọ́run retí àdúrà wọn. náà bákan náà ẹlẹ́ẹ̀karùn-ún òun ni pé nígbà tá bá fẹ́ sàdúà ká kọjú da àlìkíbìlà lẹ́ni tí sì ń rẹ òun wá ńlẹ̀ gẹ́gẹ́ àlàyé tá a mú wá fún wa sẹ́yìn á dojúkọ àlìkíbìlà eléyìí ta ní àdójúkọ alikibla yìí ó ti yóò jẹ́ ó yí ìwọ náà báyìí wọ́tọ̀ jẹ́ mùsùlùmí bọ́yá àfa ní àbọ̀ ọ̀já àfa ọjẹ́ mùsùlùmí wọn á fún ọ ládùn àkàn pé tó ti ka yàsìn ẹyọ kan ó sí kibla ọtọ kọjú sí ọkẹyìn sí kibla ó kọjú sí apátùn apásì ọ̀rẹ́dẹ́lẹ́ ní ọ̀sán mọ̀ yí ipò àmọ́ òkè àkíní ń ṣẹlẹ̀ tó ka àyà bíi márùn yóò dojúkọ báyìí tó ka àyà mi yọtọ̀ yí ipò bìrì tó yọtọ̀ yí ipò báyìí ká eléyìí ò sínú lànà wọ́n ti pànẹ̀dà mọ́ lọ́wọ́ wọ́n ti gbé nǹkan míì fún ọ wọ́n ti ń yí ọpọlọ rẹ wọ́n ti ń yí ọpọlọ rẹ kí ni okùn ti mú ọ. haradisi anabi sallallahu alaihi wasallam kótó nípa fẹ́ sàdúà anabi mọ́ dojú kọ alikibla tá a máa di sìyẹn fún wa bákan náà a pẹ̀lú rẹ̀ ń wálẹ̀ àti títẹ ọwọ́ wa méjèèjì tá a sì júwe fún wa àtúnwá ní bùkátà sípàdó àtàfẹ́ sèyí ká máa ṣe bí ẹni tí ń kéwì kí a fẹ́ máa parí ẹ̀ pé àdúrà mi pẹ̀lú káàfù káàfù mo fẹ́ kí gbogbo ọmọ fi parí yóò sì jẹ́ pé ohun tá a fẹ́ kà tá a bá débi ìtìdáwò fi dùn á àwọn ìsàsejù níbi àdúrà wọn ní orí pé ẹlòmíì kò sàdúrà kí sọlọ́run ní pè pé ká ká ká ká ká ká ká ká ká ká náà sáré kí kàfá ká àbúkà kàkà mílẹ̀ kìríkà kàwá kí pàtá kàrà kàrà kàrà kàrà tó eléyìí ò ní ìtumọ̀ kankan. a ní sèta kálùfù sájà yìí pé afẹ́kádùn àwọ̀ ráìmù níparí rẹ̀ kọjá pé arafi kẹ́nẹ̀ ni ọmọ jẹ́ torí pé ẹni tí ń ṣàdúà ọgbọ́dọ̀ wà nípò ẹni tí ń rẹra rẹ̀ lẹ̀ fọlọ́hùn kì í sì po ẹni tí ọmọ la wàhálà bọ́ra rẹ̀ lọ́rùn iná ẹni. ìta wa sọ pé àkọ́jú sí alikibla orí lẹ́nu àdìs tí imaamu muslim gbé jáde nù tíra wọn látọ̀dọ̀ àfàwà jábìr bin abdullah wọn làwọn ará nabi sallallahu alayhi wa sallam gbà tí wọ́n ń ṣàdúà tó wà ní mawkif lárafa wàsítakbala alikibla anabi wa dojúkọ alikibla bẹ́ẹ̀ la anabi wa ń sàdúrà títí tóoru fi wọ̀ ẹ̀rí nìyẹn àtàwọn gbàmí nìta níbi ń sàdúrà bákan náà ni àdúrà Salman nígbà tá a sọ ní abẹ́ alẹ́ karùn-ún ìta kó pọ̀ pé a tún tẹ́wọ́ torí pété bá ń sàdúrà tí máa ń tẹ́wọ́ yọ ọ̀rọ̀ àwọn bí kí ọ̀rọ̀ arúgbó báyìí bí kí kọmọ sí báyìí ọmọ sí báyìí eléyìí ò sínú Islam ẹlòmí ọmọ sí báyìí so mùsùlùmí yẹn ṣe bẹ́ẹ̀ tọ́mọ dupá olúwa mùsùlùmí yẹn ṣe bẹ́ẹ̀ báwo lọ́wọ́ a ṣe wọ mùsùlùmí ni pé kakọ́kọ́ gbọ́ àdísì ti àfa wa Salman nẹ́ ó ní dájúdájú ọlọ́run ọba yín o àyíyùn àyíyù yìí náà kò sínú ọkọ̀ ọlọ́run ninety nine tó gbajúmọ́ pé ọba onítìjú lọ́ba tó dá wa kẹrìmùn ọba ọlọ́rẹ ni tí wọ́n ṣàpọ́nlé ẹrú máa gàrúrọ́ kàbí rọ̀bì kàlìkẹrìm ọdún ayà yẹn ọdún wa inú alukur'an tó bí táà ti múrú kọ́ fọ́ba adẹ́dá inú alukur'an inú àdìsá nabi sallallahu alayhi wa sallam. ọwọ́ ni yestahi ọlọ́run ọba onítìjú ni ìmọ̀ tìjú min abdi ìmọ̀ tìjú ẹrú rẹ̀ ó ti sọ ọgbàrà ọgbàrà ẹlẹ́rú ọlọ́run àbó nkúra ẹlọ́gàá ọ̀nsàdó àbíkọ́ ganiọ́ òòlù ẹ̀kọ́ àdúrà pẹ̀lú ọba tọ́da ọ. ọlọ́mọ ti ju ẹrú rẹ̀ nígbà tí máa ń sàdúà ìdá rọ́fà àyàdé yìí ilé yìí tọ́wọ́ tẹ́wọ́ rẹ̀ sọ́ba adẹ́dà rẹ̀ ọ̀tẹ́wọ́ rẹ̀ sọ́ba adẹ́dà ní báyìí àlàyé ó débẹ̀ láwọn bá a ṣe mọ́ tẹ́wọ́ ó ní ayẹ̀rú dáhùnmá sífùràn ọlọ́run ò ní fẹ́ dá ọwọ́ rẹ̀ padà lófìfò ó túmọ̀ pé ká mọ ọkọ ni pé mo ti tẹ́wọ́ àdúrà mi mo ti tẹ́wọ́ àdúrà mi so kọ́kí mọ́jẹ̀ ń dá padà lófìfò. báwo ni orí báwo ló ṣe ń ṣàdúrà torí pé tọ́lá ọ̀ṣàdúrà bó ṣe yẹ ọwọ́ rẹ̀ ò ní gbòfò ò ní sẹ́rí padà sífùrù lófò ìwà tẹ́wọ́ níbi àdúrà hadith tó wá lórí ẹ̀fẹ́ tọ́gọ́rùn kan látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam táwọn sọ̀hábà tí wọ́n rìpọ́ọ̀tù kódà àtàrí bíi pé ìmáàmù bukhari níbi kìtàbù du'a wọ́n gbé àwọn hadith ibi tá anabi ti tẹ́wọ́ wọ́n gbé wá pé bá a ṣe tẹ́wọ́ níbi àdúrà sáré pé asorí lára àwọn afáyọ̀ lọ́nkọ́ bá a sìn wọ́n lẹ́sẹ̀ dáadáa wọ́n júwe gbogbo sí anabi fún wa salawatu rabbi wa salamu alayhi wa rahimahumullahu rahmatan wasi'a lófi wá pé àyè tá a bá a ṣe tẹ́wọ́ níbi àdúrà ọ̀nà mẹ́ta ni irú àdúrà tá a sì fẹ́ ṣe ni ọ̀sọ̀ bá a sì tẹ́wọ́ ṣùgbọ́n bá kókò wá sí rí lábẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún níbi ẹ̀kọ́ àdúrà la wà pàápàá jùlọ níbi pé a dojúkọ alikibla ńgbà tá a bá fẹ́ ṣàdúrà wọ́n sọ fún wa pé ká sí kibla apá tún apá sí kibla là á dojúkọ bákan náà ìrẹ̀wọ̀n wálẹ̀ ìtẹ́ ọwọ́ wa a sì gbọ́dọ̀ jẹ́ jẹ́ pé ká máa ṣàdúrà bí ẹni tí ń kéwì pé a fẹ́ kí gbólóhùn kọ́tà mọ̀ jẹ́ pé gbólóhùn báyìí ní ọmọ parí rẹ̀ ní ọmọ parí rẹ̀ aṣọ wa àwa parí ẹ̀ síbi pé ìtẹ́wọ́ nínú súnà ọlọ́run ọba wa wo onítìjú ni ọba alákùnrin ni ojúmọ́ ti ọlọ́run nígbà tẹ́rù rẹ bá tẹ́wọ́ sọ́dọ̀ rẹ̀ tọ́wá káwọ́ yẹn padà tọ́lọ́run òfun ni mo ti ń béèrè àwa ni bá a ṣe tẹ́wọ́ ọ̀nà mẹ́ta làlàyé tọ́wá lórí ẹ̀ níbàámu sáadé sàn níbi sallallahu alaihi wasallam ní pẹ̀lú ògbó ọlọ́run ọba adẹ́dà ibi tí a ti mọ̀ tẹ̀síwájú ní ọjọ́ ọ̀la náà nìkan lè fàyè lẹ̀ fún àwọn èèyàn láti pè wá wọlé bákan náà à ń sọ fún gbogbo àwa tí à ń sanwó láti pété tó yìí fi ń tẹ̀síwájú pé jazakumullahu khairan naam. alhamdulilayi fún àǹfààní àwa tí a ní ìbéèrè kan àbí ìkejì zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one naam. ẹ ti wà pẹ̀lú wa náà fọdà pé báyà ojú òkú yẹn àwa tí àwọn òwà náà ní life àwọn tí ń bẹ láti báyà òwèrè àbí gbogbo ẹ gbogbo ẹ tá a rin àwa tá a bá níbèrè káwa ní ọkọ ọkọ ọmọdé àǹfààní fún wa àwa ní àtàwà ní Facebook live táwọn wò wá àwa tá a bá níbèrè àwa náà lè kọ ìbéèrè wa. wa aleykum salaam ojú òpó yẹn ní í ṣe bẹ́ẹ̀ di pé àwọn àlàyé tá à ń ṣe yìí ká lè mọ̀ pé báwo la ń ṣàdúrà wa. naam. naam. wàhálà ní sàràǹtìlá. wàhálà ní sàràǹtìlá wàhálà ní sàràǹtìlá ìbéèrè sí ilé mi fẹ́ béèrè ní. orúkọ yín bíi tẹ́tí ń pè. láti láti sàkí. naam orúkọ yín àbí ìbéèrè yín báyìí naam. ìbéèrè tí mo fẹ́ béèrè nípa ọmọ ànẹ́bí ti àwọn èèyàn ohun tí àwọn gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n mọ̀ pé ọmọ àlẹ́bí tẹ kú lọ́jọ́ súnlọ́. a ti ń gbọ́ nǹkan tipẹ́tipẹ́ kò túmọ̀ pé kọ́jú dòdò sẹ̀ǹpẹ́ láti pẹ́tipẹ́ náà láti máa gbọ́ pé tọmọ yìí kì í bá ń ṣe létí máa ń fi gi wọ́lẹ̀ wọn tó bá délé ọmọ ìyá rẹ̀ ọmọ ọ̀sìn kìíní yọ ọmọ wọ́lẹ̀ a ń gbọ́ òun náà tipẹ́ nǹkan tipẹ́ kò túmọ̀ kọ́jú dòdò kódà tàbá wo àwọn àsùbábù nùsùl nínú àwọn tíra bóyá bí irú tíra àṣìyàtò sọ wí àwọn tíra gbé wa ṣùgbọ́n tó bá jẹ́ àfáìsìn ọ̀wádìí ti jòdòdò ṣíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ìpè ó jìnà síra wọn kétékété kò rí bẹ́ẹ̀ kí lè jẹ́ assignment fún wa so àwa náà ti kárú rẹ̀ dáadáa ṣùgbọ́n èèyàn mọ́ tẹ̀síwájú á rí pé bẹ́ẹ̀ náà bá jẹ́ mẹkáníìkì nísìn á mọ tí á mọ spanish kọ̀ọ̀kan lá mọ̀ á sì mọ̀ṣẹ́ tó lè ṣe tí ọba tún lè ṣe máa mọ̀ bó ṣe jẹ́ ni pé ìtàn yẹn ò rí bẹ́ẹ̀ o. naam. salaamaleykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ kú ètò. naam ẹ rọra sa ọlọ́mọ rẹ̀ lọ. orúkọ yín. ẹ jọ irú ìròyìn wo lẹ́rìn rí nínú. àgbọ̀rọ̀ yín mọ̀ o ẹ̀kẹ́ ní irú irú rìn àbí irú ìṣòro mi àgbọ̀rọ̀ yín. irú ìrìn àjò wo ni lẹ́rìn rìn nínú àwẹ̀ tí o fi ní gbà wẹ̀. náà lọ́dọ̀ àwọn àfa àwọn jòmùhóòrò bí táwọn lọ ni pé ohun tí wọ́n bá ti pè ní ìrìn àjò ohun tí wọ́n bá ti pè ní ìrìn àjò sẹ́yìn náà mọ̀ pé ìrìn àjò lélẹ́yìí so àwọn míì fi òǹdíwọ̀n sí táwọn lọ fi ṣe pé báyà nǹkan bíi one hundred and sixty kìlómítà so àwọn kan bẹ táwọn dirú bẹ́ẹ̀ mú ṣùgbọ́n gbọ́ jẹ́ pé tọ́lẹ̀ tára rẹ bá ti gbé tọ́ bá gbà wẹ̀ rìnrìn àjò kò sábúrú tára rẹ bá gbé kò sí pé nù dẹdẹ pé o gbọ́dọ̀ gbà wẹ̀ tọ́ bá ti rìnrìn àjò èèyàn lèèyàn wá wo ìwò lọ́fẹ́ ṣe nínú méjèèjì ṣùgbọ́n ìta wa dì mú òun náà ni pé ohun tí bá ti jẹ́ ìrìn àjò tó sì wó pé o fẹ́ gbà wẹ̀ firi èèyàn lẹ́sẹ̀ ńbẹ̀ náà nínú ìbéèrè kan tí àwọn tí wọ́n wò wá láìpẹ́ tí wọ́n kọ wọ́n ní ìjà lè yọ sàkátù fitiri fún àwọn ìyàwó ẹ̀gbọ́n wa so tọ́wọ́ pé ẹ̀gbọ́n wa yẹn ò sí láyé mọ́ àbẹ̀gbọ́n àbíkọ́ ẹ̀gbọ́n wa yẹn ò sí láyé mọ́ tó àwọn wa ń dábẹ́ àti pé ojúṣe wa lórí wọn náà ní ká tẹ́kì àwọn ìyàwó opó àti àwọn ọmọ òrukàn tí wọ́n fi ilẹ̀ wọ́n tó bá jẹ́ pẹ́tọ̀ ọ̀hán ní ọ̀kẹ́ tún ní ju kíkásì yẹn lọ pé àní òun ta lè fún wọn lẹ́sìrà yàtọ̀ sí káyọ̀ jákà fún wọn lọ kò sí lè fi bẹ̀ náà. so gbogbo àwọn èèyàn wa nílé à ń fi àkókò yà ń dúpẹ́ torí pé àwọn yẹn ń ṣe ribiribi nípa ètò yìí so ọlọ́run kí ọba àsán lẹ́sàn rí lẹ́ẹ̀kan sí náà pé jazakumullahu khairan ọlọ́run kí ọba àsán lẹ́sàn títí ọ̀la tá a mọ̀ pàdé tí a mọ̀ tẹ̀síwájú dédé aago kan náà a sọ pé subhanaka allahumma wa bihamdika la ilaha illa أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا ربي إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء